I'ma produce a hit. Where an inye? Raga Empire. Kai! Ratigana. Obatoka obesi dain. we Afiwe ubenya vesa betukain. Abatu wo party bedi kain. Moya sure se cocaine mu bejai. Na mo si this year sika ni be flow. Yo mbedi kain ti so ni petrol. Si di be hura ma na balo. Ebi koji e duro Burkina Faso asɔfo pii bɛhyehyɛ nkɔma pere sika bɔtae sɛ bɛnkuta kyikukyakatori baba wo nim a membu sɛ ne nsɛm keka da bia meka yɛwɔ campaign sika so yɛse yɛdeka this year matwofoɔ bɛnya sika rof printing press mo adwuma bɛba mɔ Tua shirt, kana mo my dross. I know, said the youth go stand them a feet. Ukro me and Pimbua, Munyini see. I feel way watch Chessica, Mundini free, Namuntunti, Amanu, so be an me. Eye vuma mo na mafaya saa shawo se muni mudi ya neme se musa abano ebeto ne french mama maka ya dano enye party se mdo nume juma pano yami ya ninda homo humbain ballot box so tama disi kain yita okun echi ya se ebu nai oye macho na ya suma wodi ya sign fise fise ti bẹ wọ. bisi yẹ bẹyini bi yẹn bẹ bi. mo àmọ́ kọ́jú loan de bẹ́yẹ campaign mu ntumi nfa kɔdu nyɛ yɛ plantain mo da ne mo ho airtel korɛ kae zain mo gya ntoatoa na obiara ndi ne lane yɛnim sɛ mo baa deɛ moyɛa na moyɛ deɛ moka ɛnyɛ no ɛba sɛ yɛama no daa de mu da yɛne mo wobɛsi na ma yɛahwɛ wowɔ biribi yɛ a monyɛ ne fast na makyɛ ɛkɔnɔmi ne yɛ akyɛke dollar rate ɔma mpɛ nyimfoɔ mpɛ ghana made yɛhia wɔn mua ne the power game. we know sɛ politics be yawa game Opposition party see here change. Ruling see a man another chance. Chance munya but 110. Oba na mu refi major plans. Munya sika boom di to V8. Ye kwanya amusi in the pipeline. Supply be ma tune for ten days. Utility bills in nyankai. Ye me beke yenye nanado. Saa na me fa kwa mahama. Ase de be ya Ghana betima ko nani makofa no to mapapa na fira no na meka. What him I see away madamfo. Yem wani and support to katan bia na kwasi broni bɛyɛ mɛyɛ hyia afi wei bibi ni ayɛ bi wɔ ghana ɛnim sɛ mo baa deɛ moyɛ na moyɛ deɛ moka ɛnyɛ no ɛba sɛ yɛ no deɛ ate mu da yɛne mo wobɛsi na ma yɛahwɛ wowɔ biribi yɛ a monyɛ ne fast na moakyɛ